أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته àsìkò fún ọlọ́wọ́n ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa síwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìṣẹ́wọ́n kún ọba nábi náà tàwọn ará rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ a ń bẹ̀rẹ̀ ọba kó sánú àwọn náà pẹ̀lú àwọn wa tàwọn àlùfáà wa tàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀má lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà mùsàfàánú ẹ̀yọ́ àkúgbà ìsọ̀rọ̀ kìyàmà ọlá kùránù kẹrìm ọlá ilaha illallah síra tá a fi kìdán lẹ́kọ̀ọ́ náà ni ọkùnkù mílẹ̀ tààrí ma bẹ́yìnà wafati rasul ila makkah hussein sana wáyé wasitin alhijiri àwọn àkọsùkù díẹ̀ láàrin bàtàlì kòkòdà wọ́n fi kọ́ sẹ́dínà hussein ọmọ aliyu radiyallahu anhuma ní fifty one years ìtà ìjìrà ìjìrà gẹ́gẹ́ náà lájì one twenty six bismillahir rahmanir rahim nínú àwọn wàhálà ogun tó ṣẹlẹ̀ lẹ́yìn ogun jamal àti sifin òun náà ni ogun náà ti ní mahaa روان مثل من 38 years of الهجرة معرض مهروان سنة 38 هجري لين لين 38 سنة كان تقدر نقول مثلا nígbà tí wọ́n ti rí pé ó yẹ káwọn ti kí káwọn ti sílò láàrin àwọn ọmọ ọ̀dàgùn sixteen tí wọ́n ti pé àkáǹtì sílò tí wọ́n á yan sí náà abu musa korfin tawa sidna ali sidna amr bin as korfin sidna muawiya shi wa kwada su kwalkuwa kwalku kuma kama to su ne da raja ali radiyallahu anhu ila kufa sidna ali olosi kwada su kufa da madalan aka ta ciwon عليه خوارج وكانوا قد رفضوا تحكيم وقالوا àwọn àwárí àdájọ àwọn bíbí àkọ́kọ́ ni nígbà revolt aláwọn gbára kùsùlù rẹ̀ ẹ̀nà pé nígbà wọn fi lè gba síkò ní pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni àwọn tí wọ́n pàṣẹ na Usman wọ́n sì mọ̀ pé sísú ìgbàgbé wáyé ìgbàgbé sí wàhálà máa mọ́ wájá gbogbo fún na ìsìnmáà wọ́n pàwọ́ ọ̀nà tí súnmọ̀ sí wáyé àwọn bọ̀wá ó bí yẹn so nígbà tí ó na Muawiya padà sí Sham tí ó na alẹ́ padà Kufa tí àwọn tí wọ́n yàn tí sàṣojú àwọn sídìnà Abu Musa ń sàṣojú sídìnà Ali sídìnà Amr bin As sídìnà fún Muawiya tí wọ́n parí ìjà tí wọ́n bá yẹ kí sílò sí káwọn gbà ó di wa àwọn Khawarij tí wọ́n wà pẹ̀lú sẹ́yìn àárí àwọn tẹ́fẹ̀ tẹ́fẹ̀ ohun bídẹ́ à gbogbo gbàláwì kí náà ti lànà kò sáwọn ohun bídẹ́ à àwọn oníkọ́rin vote kíláwọn ọba àwọn ọba nógò gírí òwì nógò gírí òní àkàràjà níbi wọ́n ti mítì lọ́ba ìmọ̀ ń fi òṣìṣẹ́ lọ́ba ìmọ̀ jáde ìdúró jáde ibi tó ti yọ Khawarij náà nù àwọn tí wọ́n kàràjà lẹ́bí náà kàràjù àlàálì wọ́n lórí which is very wrong nínú ṣẹ̀rẹ́ islam àìjáde lórí aṣíwájú ẹ̀rọ kọ́lá bí màgbà tó wà tó wà lọ́rùn láti hàn tó ní ṣẹ̀rẹ́ tó wà lọ́rùn o tó ká workout lórí ìṣubú ní àkọ́kọ́ tó kọ́ sínú kí lọ́wọ́ àfẹ́lẹ̀ náà خرج فخرج عليه الخوارج وكانوا قد رفضوا تحقيم وقالوا اما فرما تحقيم يريد مثل اجوكم ìṣúlù ìwọ̀n farama ọkàlù wọn fi wá ti la hukuma illa lillah ìdájọ́ àfọlọ́n ẹ̀ntẹ́sẹ́kìlù àfọlọ́ọ̀bà bada o yashbuna ala ali hatta fi masjid ó bẹ̀rẹ̀ sí pariwọ́sì pariwọ́sì náà lè àtàn máa fi àgbáwò ẹ̀kọ́ mọ́nà ọ̀sẹ̀ wọn pariwo pariwo لا حكم إلا لله سبحانه ونمي أوايا أي أما يكون قد سنة لسنقوه لا حكم إلا لله قصيت جدوا فلوبا فلوبا لكانوا لسلاجوا ونظروا بيهم لا حكم إلا لله لغوا لا حكم إلا الله إلا لله قصيت جدوا فلوبا فلوبا فلسقوا واسداجوا bí ìdáàbòsílẹ̀ àjọ́ ní kòránà ti sínà ọ̀rọ̀ ọlọ́pàá náà ti ní ọ̀rẹ́ àmọ́ ọ̀gbà سيدنا علي وانسوا كون سيدنا سيدنا علي وانسوا كان علي رضي الله يقول كلمة الحق يراد بها الباطل ناويتوني كلمة الحق ناوي يدلوني ما يروتوا أبوني báwọn ń bà lérò wọ́n gbọ́dọ̀ gbogbo síwájú àmá níyànjú wọn àbúrú àwọn ọmọ lẹ́yìn rẹ̀ náà ni ó di àwọn ẹni tí wọ́n tí ègbú kẹjẹ́ sí ní alìyàn wọ́n ni kalmata haq ìrọ́dù bí a kí bá ti lónìí ó di kalmata haq tó wí òdòdó ni sí ní lọ́ọ̀lù ní ìdájọ́ àwọn wọ́n ti ìdájọ́ ọlọ́run kan sọ kàrọ̀ agbé à bẹ́ẹ̀ wọ́n jàrí wọ́n jàrí o àwọn akẹ́nà wọ́n fi parí ọjà ìwọ̀n yẹn wọ́n fi pàgbọ̀ kọ́mà láì màkàrà ah, kiri kàrẹ̀ ولا حكم إلا لله حكم أرسل فقاك يقولون كان علي رضي الله عنه يقول سنه كلمة الحق بدون وصل بالبني راد بها باطل أما أبو المنبع المنبع لذلك قال اسمك كسوا سوى لوريا يجيك وصل خذي المضافر يوالوبة ثم بعد ذلك أسألوا صحابي الجليل عبد الله بن خباب بين ما ثابت او كلمه با هو خبر با هو سبب كل شيء با من اوقات قادم قادم عبد الله بن الجليل الجليل بن جليل عبد الجليل عبد الله بن خباب عبد الله بن خباب قتلوا زوجته وقعوا وين وبكروا بطنه بطنها حيوان يا اسكم يا هذا من ní ọba kú sànù wa nígbà wọn yẹn ṣe ṣe mùsùlùmí ọ̀la ni wa àwọn náà náà fẹ́ kí ni àwọn tẹ́lẹ̀ yìí àwọn boko haram ìyàwó ni ìdìbò tí wọ́n ti sọ ní wọ́n sọ gbogbo ẹni tí láti ara wọn kìfìrí ni ọ̀rọ̀ àwọn náà boko haram tẹ̀lé yẹn wọ́n náà táwọn boko haram yẹn kọ́ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi kan à ń pè ní abdulmuhin ọmọ somalia ni ẹjọ́ ẹ̀sìn masters ní àwọn aburúkúlẹ̀ wọ nàìjíríà agbára o àwọn ọ̀ká ń gbà ní àkàrọ̀ àwọn orin àwọn tí wọ́n yẹ nílẹ̀ ìgbọ́lá ìfẹ́ arákà tí wọ́n ti sọ̀rọ̀ tilẹ̀ ọ́fíìsì òní náà ìlú márùn jáfà òní náà ìlú márùn jáfà nípa ní master kí ẹ̀nà òun bí tiẹ̀ wọ́n á fẹ́ẹ́ fi kọ́ flash tó ń gbé wájú mọ́ra ti báyìí ọmọ Somalia ni ẹni wọ́n ní ọ́fíìsì lọ bí láìbìrì kọ́ ti àwọn ẹlẹ́kùn náà tilẹ̀kùn tí àwọn òbá ti sàwọn òbá kí ni yóò lè tó bó fẹ́ mú yìí asúgbèjì náà lọ àti àìmá tèmi pa wọn àwọn ti ṣẹlẹ̀ nínú wọn ó náà burú tó ṣe aláburú ni oníṣùmọ́lì oníṣùmọ́lì nílò àwọn kò sí kírísìtì ọ̀kan báyìí ní àwọn ìjọba ń gbọ́ pé nàìjíríà ní 35 ní muslim and christians àwọn egypt ní ten percent ga christians àwọn asọ́tọ́ ah, àwọn àwọn àwọn alọ́kìlì àwọn o àwọn alọ́kìlì àwọn wọ́n ní kò sọmọ somali kalai ní christian wọ́n tí wọ́n shabab àwọn boko haram ọ̀dọ́ wọn gbọ́n shabab boko haram rí àwọn shabab wọn kúrò ní wọn bẹ́ẹ̀ dọ́kítì náà rẹ̀ wọ́n dọ́kítì náà rẹ̀ dọ́kítì náà rẹ̀ lẹ̀ àwọn ọlọ́kọ̀ọ́fẹ́ wọlé wa ẹ̀sẹ̀ àwọn fẹ́ẹ́ náà ṣe relief mọ nkọ ọmọ mọ nkọ ọmọ mọ nkọ ọmọ ní ibi idpc idpc muslim ọtọ yọkọ ọmọ lọ ọmọ àjọ àtúbárò mọ sọmọlì tó ti fast to face. bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń kó wọn ẹ̀ bọ́ yìí ọ̀rẹ́ tí mo sọ pé jọra yín tó ṣe láìsí àbẹ̀bí fẹ́ẹ̀rọ ó sọ̀rọ̀ kan fún wa bákan gbàgbé ó lè gbé ẹlú àwọn wọn á dá hàn kan lẹ̀ rántí. ìfẹ́ ìfẹ́ ìfẹ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ ìfẹ́ sí wọn kò gbọ́n àwọn tó wà lọ́wọ́ sí ìfẹ́ lọ́rin ìsìlẹ́mù ìlú ìsìlẹ́mù ìfẹ́ bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ lọ́rin àwọn ọmọ tí wọ́n á tún wá ọmọ fún wọn lọ́bẹ̀ ó lè mọ̀ tí ìlú ó lè mọ̀ tí ìlú ó lè rọ́ọ̀bà ọdún yìí ó gbà náà billions lóye mojú tilẹ̀ ni àti ìgbà yóò gbọ́ ẹ̀wọ̀n mọ́ àwọn mọ́tò ọ̀pọ̀lọpọ̀ wọn lò wọ́n ni àwọn ọgbọ́n mọ̀kàn ń là wọ́n ni kálá pariwo ni kálá ẹ̀mẹ́ bí ṣùgbọ́n ẹ̀lẹ́ kí nígbà tilẹ̀ àwọn wọlé pé agbáwọn fi ti àwọn fẹ́lájà bí a fẹ́lájà akọ ọmọ yìí lọ ẹ̀yin kọ́ àwọn wà áfíà àwọn tó kó yẹn bí àwọn ọmọ yìí ni tí bá ní ìsọ̀tọ̀ gbogbo ìsọ̀mọ̀ ọmọ mi ní ẹsẹ̀ bẹ́ẹ̀ ìjọ nìlú ni ó di wọ́n dé àgbẹ̀gbẹ̀ ààrẹ gbogbo ìṣẹ̀lẹ̀ sí ilẹ̀ fẹ́ máa rẹ̀ ọ̀tọ̀ ìgbà ìwọ̀lẹ̀ ni àwọn fìkínà wẹ́wẹ́ wẹ́dẹ́ àwọn yẹmọ́ dára ìjọ nǹkan tí ó tó nǹkan tẹ́ múra kankan sí abáàzì wọ́n sọ fún inú ó di eyín bẹ́ẹ̀ni. ọkàn òkùnkùn máa ṣe wà lẹ́yìn lọ́wọ́ ní àwọn ọmọ ìlú owó kò mọ́ kọ́kọ́ ló wọ́ wà ní owó àmọ́kọ́ wọn. lọ́wọ́ mi rẹ̀ ìwọ́n tó mọ̀ wá láti mọ̀ owó ọkọ̀ ọ̀tẹ́ni tó máa kọ̀kọ̀ tó ọkọ̀ yẹ kí kí sì kẹ̀kẹ́ láti máa transport àwọn tó wà máa mga àwọn mga tó mga tà ní lágbára pé láti kù ẹ máa lọ yọ̀ọ̀lẹ̀ àti wọ́n máa ní láti mga káwọn mga yẹn lọ sí ìjọba tó bá ti fẹ́ àti ọkọ̀ wọn mga ìgbà mga a ti kẹ́ ìgbà tó ti yàtọ̀ kàn fẹ́ lọ yẹ pé àwọn làwọn ti gbé àwọn làwọn ti gbé hmm. àwọn kọ́dà tó bá yà wọ́n kan sùn àwọn máa wọ aṣọ wọn kẹ́kẹ́ àwọn làwọn ti gbé nínú àwa ńlá àwọn méjì sáwọn ilé ilé àwọn ilé ìlú tó wà fún àwọn ọmọ ọmọ àwọn káàkiri máa ń yí ọba sára ìlú àwọn ìlú ìlú wọn náà wà láti rẹ ní ọba sára ìlú ìlú bá yẹ owó olóyún sàlàyé wọn ní gbogbo ẹgbẹ́ tí káwọn làwọn òbí nínú ìlú àwọn sára tà kọ àtọkọ wọn bẹ jáde káàkiri àkàdé tẹ́lẹ̀ àwọn ìlú máa ń gbọ́dọ̀ kó wà lọ ìpadà wá ní àgbẹ̀dẹ̀ ká láti ká ti ní ilé àwọn tí wọ́n ló máa ń sàwọn àti kírísítẹ̀nì ìjọba ti padà bí wọ́n máa fi lọ wá sí padà bí wọ́n fẹ́ àwọn kan ló àwọn kan ló kò ní kéde ìgbé ká máa gbà fáwọn àwọn tí pọ̀ gan ní kíkà kàlàjà dára bí. bẹ́ẹ̀ni àwọn náà tó máa lù ọmọdún ẹni tó máa lù yẹn àti sáré àmbẹ̀yẹn bàtàmílà ń jẹ́ òyìnbó ni nínú àwọn èdè tó pé ah mo ń fẹ́ràn àwọn mùsùlùmí kú wà lè kọ́ wọn kọ́ arabic ní tunisia ọlọ́gbẹ́ ìdí àbọ̀ fò tó kọ́ lè kọ́ arabic ọmọ arabic tó gan wọ́n adúlọ́ bá dálé kí lè àmọ́ ní ìtú ti dálé lè kí àwọn ọmọ ọba ni lè kí àwọn ọmọ ọba ni àwọn ọba yẹn ọlọ́run kún un sí làákà ìwọ̀n ọmọ wọn síbẹ̀ ìwọ̀n ọmọ wọn síbẹ̀ أنا أقول لك يا عودي ربنا عودي حافظ القرآن يعني نصب الكسر اللي هو عودي بيقول لي نصب الكسر حافظ القرآن نقول بوي إسلامي أبا كان بقول يعرفون أبا كان أذكره كل وكل يعرف أبا كان يرضى ولا يوسع هو دي أهم المنزل بكرة وكله ọyọ̀ kankan dúró àwọn ìwádìí lẹ́nu àwọn ti káàkiri pápá àwọn èèyàn fi sí ọ̀rọ̀ àgbẹ̀dì abẹ́kọ̀ àgbẹ̀dì kan làbíjọ́ ó ní sábà àwọn gómìnà sí iwájú ìrìn àdá wọ́n gba kébìkì wọ́n wà wọn afá súnmọ́ kó mọ́ kó bó síbà pé ọlọ́ọ̀bà kó sọ̀rọ̀ wà ní. ó ní bí àwọn àkàbárì ti bẹ̀rẹ̀ ní àwọn oníbílẹ̀ àkọ́kọ́ ní ìsìlámù ọlọ́run kó là قل وقتلوا زوجته وقع يو عبد الله بن خباب ذكروا بطن ولا قوة وكانت حاملة حديث أبي أبي أبي لا إله أبي من معي وقع جوا أمي ولما أمي بدو أدوك أصفتنا ما أنا في إشارة تاسعة قالوا شكرا سنة أدوك أكل شكرا لمن وقع بشعرها انه ودي قصر لما بلغ عمر علي ما في سيدنا علي بن قوت عبد الله بن خباب هي فاوي ولا قوي وما الى ذلك لا اله الا الله ارسل اليهم في من كتبه من قتله وسيدنا علي وانس تلقى سيدنا خباب ردوا اليه كلهم فقتلناه قال عن قرآن كلنا ردوا عليه كلنا قتلناه قال العن قرآن وقالوا كنوا كما بروا فخرج إليهم علي رضي الله بجيش كرامه عشرة آلاف قتلوا في نهاروان نهر روان سيدنا علي وعلى ذلك والله وانتنت مصريس فبقى هم فاتح عن عبيد الله بن إياد عن عمرو وقارئ قال جاء عبد الله بن شداد ودخل على علي, علي على عائشة رضي الله وإنا نحن عندها جلوس مرجعة من عراق حين عبد عبيد الله بن اياد وما عمر اني الفاري الفاري القارعي من جاء عبد الله بن شداد عبد الله بن شداد واحد واسطه فدخل على عائشة وعضل لهم مواصل عائشة ونام عندها قال سيدة عائشة رضي الله عنها قم كل يعني عائشة رضي الله عنها مرجعة من إيران آه، في مرجعه من إيران بس دلته في العراق ليالي قتل علي قتل علي قالت له قولي طبعا قلت قلني وعسكتك سن علي رضي الله عنه قالت له يا عبد الله بن سداد واني عبد الله بن سداد هل أنت صادقني عما أسألك عنه مواسئلة عائشة رضي الله عنه عندي لو سيدنا عبد الله بن شداد كيوس موجود في من يعمل بذلك لوري كري من فوق دوا على هذه رموس رموس رموس رموس هاي كنتو عايشو فرو كان مثل كمشنوسي بدين قولي فيما تعجفوا عن عن عن هؤلاء هم الذين حصلهم عليه nípa òfin onírò ìròyìn nípa àwọn wọ̀nyí ìfìnà nípa fìnà tí ó yé sẹ́dínà alìbáwọ̀dà tí náà nípa wọn kọ́ọ̀lá wọ́n máa lé alá ọ̀sán díkù fi àbúlá bí nàṣàdá àgbẹ̀ kí lọ́kọ́lá bí sẹ́dínà bí sọ́kọ̀ fún mọ́mọ́ wa kọ́ọ̀lá fàájú sí àmì kìsìtì àmì sọ́kọ̀ fún mọ́ قائل إنكم تستغفرون قال إن ربي يعني ها؟ ممكن اسم مجلد الواقع لا ثلاثي ولا كون قاعد يكلمون ربي يكون يعرف الجيز هنا من يعني kí náà wí lọ jàre ṣùgbọ́n wá bèrè wa pé àwọn àwọn oníbídà àkọ́kọ́ àbùkọ́ yòm bí ìṣe àwọn tání àwọn àkàwárí ó di wa bẹ́ẹ̀ náà làwọn ṣíyà ó di bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn àmúrúdíà àwọn bídà àti bẹ̀rẹ̀ nìyẹn kó ọba kó sànù wa ẹ wá ojú wọn lóde kó ìkúrọ́ àwọn ṣíyà làwọn òpùrọ́ làwọn máa ń hun àdìs àwọn khawarij ẹ̀ lè rí àdìs kọ́lá tí wọ́n hun tí lọ́dọ̀ tí wọ́n tí lè bá pọ̀rọ́ kẹfìrí ni ẹ̀ lè rí àdìs ẹ̀ kọ́lá yìí táwọn khawarij tí wọ́n bá sọ fúnra lára àdìs àwọn ilé lọ́wọ́ lóòótọ́ bí n jẹ́ wọn ara àbúrò ni àbúrò ibú ni àwọn òbí wa ló ń lọ àfọ̀rọ̀ yìí wa kí a kí dìdì kẹfìrí kí bá نعم في فعديث كان كتبه شو قال إن علي لما كاتب معاوية وحكم الحكمان خرج عليه ثمانية ألف من القراء نعم تبدأ سيدنا علي ده قول الله تنقل سيدنا معاوية جوز أجبي سوانيا على حكمان سوانيا وما مش قمدي كلا ونموتي دجوه عليه ثمانية ألف من القراء في القراء اطلقه مفرد القراء هو اتعاوض القراء وانت بجيسي فنزلوا بالعرض يقال لها حروراء واقع لكم كني حروراء هو ما تقولي على حروراء هو قال ما خوارج من جانب الكوفة إلى الكوفة وأنهم عتبوا عليه فقالوا واركوني عيبوا على سيدنا علي فقال إن سقلت من قميصي فجسك الله تعالى ọgbọ́n ẹ̀wù ẹ̀wù sọ́rọ̀ ń wọ̀ fún سيدنا معاوية سيدنا سيدنا معاوية الإسلام بن عاص سيدنا علي سيدنا موسى ولا يو سيدنا علي كوني أمير المؤمنين wọ́n ní amir mọ̀mìnì tí ó yọlọ́run gba gbé fún ọ̀sẹ̀ náà lè ọgbọ́ ọlẹ̀ kí wọ́n fi arí kùnrin kí sì lè gbà kí sì lè gbà kí sì lè gbà. wọ́n sì ní sàmáàkà lọ́hùn tààlà wọ́n sàmáàkà lọ́hùn tààlà bíi wá yọ kọ́nà ọba tó fẹ́ ìfìyọ́lẹ̀ àmkọ́tù kéde ní láàyè rẹ́dì ìrìjáàlì wọ́n ní káwọn yẹn máa fi ìdájọ́ nípa kọ́nà ọba sọlá ọkùnmá ilẹ̀ alìlá ìta àlà bẹ́ẹ̀ ni ìdájọ́ rẹ̀ ní ìkùnkùn tó lè fi àkọ́nà ọba ó di sínà abdullahi ní fífi mọ́mọ́ wá sí da àìsà ní ìròyìn ó الله سبحانه وتعالى مسافري ولوبة ولا قرآن الكريم فلما بلغ أمام سلامي فلما بلغ عليا ما عتبوا عليه وصرفوا عليه أمرا معذنا فأذن أن لا يرقوا على أمير المؤمنين إلا رجل قد حمل القرآن ثم في ويجلس مع علي سيدنا علي وقفت فيه ومعاذ القدسين بين غلطيك من قبر أولي وقفت بها حق القرآن سوري فلما امتلعت للدار من القراء الناس ثم الناس وقفت حق القرآن سوري جاء بمصحف إمام عظيم قام مصحف عنك قام وضعه كتبين ودعا بين يديه أو بشرابيه فجعل يسكه بيد ربه في تلوره ويقول أي المصحف حدث الناس له أكبر هو مصحف إيه بو يسره يرى لونه قرآن بو يسره بو يسره عن سلاك الله قد يقول صلى الله عليه وسلم يلان يو قال أنا أقول لك أي المصحف حدث الناس بو يسره في قرآن حدث الأسمار هو من وقت القرآن وانصره خذني الله أكبر يا يا مصطف يا مصطف حديث الناس فناداؤنا وقال يا أمر من ما تسأل عنه وهو هو أمر مكلم بير تاريه إنما هو ميداد في ورقة منك نتاك منه ونحن نتحقق بما رويناه منه حوالا ما سلطان فماذا تريد ماذا كده قال أصباح أصحابكم هؤلاء الذين خرجوا بين بيني وبينهم كتاب الله يقولون في الكتاب إن في عتم ورجل ذالي من كراعي أو يعي أصحابكم أو يأيه الذين خرجوا كون against وعيد بيني وبينهم كتاب الله الذي لا عنوا كتاب الله يقول الله تعالى في كتابه أنا وانصف وان اتبع لي سبحان لي في امرأة, امرأة ورجل في نقول يعوات في يقو في ولا بدل عن يقوى في يعو simple one يو هو God signal down with وهي حكم الشقاق بينهما يبقى لكي ولا تلان وقوات ياو ولو وانا كده فبعثوا حكما من آلي المدمى بما هو أبي أخو وحكما من آلي المدمى بما هو أبي ياو يريد إصلاحا ما فلادا بصح الله بينهما الله تقول في وصف يعني بينهما بي إن الله كان علي عليما خبيرا ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba onímọ̀ jùlọ ọba kíkọ ní ìrònú rẹ̀ tí ó bá ní káṣí ìdájọ́ láàrin wọn akọ̀dìyàwó àwọn alóńgbọ́n mú ìgbàgbọ́n láàrin kan wọ́n ní ọkọ̀ sọ̀rọ̀ wọn kan mú jà ẹ̀hún àwọn àwọn amúnì kìlọ́dọ̀ sí wa àwọn mú sàlà àṣà rẹ̀ amúnì àwọn asúnmọ̀ kí الله أكبر فأمة محمد بن آدم وأدم من وحرم أمة من امرأة ورجل يقول أيه كان يعني أمة نبي قوامة تجاوة كل نيسا قد يقولوا أنا بعد جوز ابني أكلي ابني كافي أخوي له نكموا على علي أن أن قلبت معاوية كتبة وانفقيا يعني، الأستاذ علي علي ايران ما يفكروا علي ايران اجيز مي علي ان كتبت كاتبت معاويه بن بكر كتبت ولوس بتنا معاويه ويكني كده علي ابن ابي طالب سيدنا اني علي ما ارسل في سلوك ولو معاويه وقال قالوا جاءنا سحيل بن دايم بن Muhammad Suhail Suhail yìí ó wà nínú àwọn ohun ní ṣùgbọ́n àwọn Quraysh ní wọn ṣe òdèbíyà ó di wa ẹwà náà tán bí ṣe kìí fún ọ̀nà gbogbo àti gbogbo ara àmọ́ ọlọ́kẹ́yìn wọ́n ti nílẹ̀ amúrẹ̀ ṣe kò ní ṣe kókò lára màrí ó di yíwa ṣùgbọ́n dákọ̀ rẹ̀ gan ó di yín tọ́lọ̀ gbogbo ara mú dàgbà gba Islam àmọ́ kó gba Islam kí ni sí náà lọ́ngọ̀ kàjá àná Suhail bí amúrẹ̀ إن سعيل وما عمرو بيوان كفري أو بيوان ونحن مع رسول الله في البيت الحديبية الحمد الله وعلوا سيدنا علي عليه السلام أوديبية حين صلع قومه قريشا ما في أسلسلوا كلا وراء قريش وراء الزمن رسول الله صلى بسم الله الرحمن الرحيم أنزل يقول منك بسم الله الرحمن الرحيم فقال صحيح سلوك لا لا لا تقل بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب فقال كيف نكتب بقطع قال اكتب باسمك اللهم تعظم باسمك اللهم فقال رسول الله وسلم يعني من محمد رسول الله محمد رسول الله فقال رسول الله لو أعلم أنك رسول الله ما أخلاق ما أخالفك ثم ما بقيت له ما تقول بأسين صفا أبا أرى وأربع أخذب هذا ما صالح محمد بن عبد الله قريشا أخ محمد بن عبد الله بقيت له أمه فيه آموني رسول الله يقول الله تعالى في الله سبحانه وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنا لمن كان يرجو الله واليوم الآخر ومن يعرف الحقيقة بدأ في جمالا وبالجنة كيف يتجلب له وبالجنة الكلام عن النبي صلى الله عليه وسلم قال إبراهيم مسلم بسم الله السلام بسم كلاهما أخو محمد محمد بن عبد بسم الله ونقول إن تلك أمر أمة من بعث لي وقوم يكون أمير المؤمنين عليهم علي عبد الله بن عباس بين سيدنا علي وأتقان عبد الله بن عباس وان وخلقين فخرجنا وعبد الله لي ابننا واسلي عبد الله بن شداد نفوان ومواكيد عشا لي دموع بيودي حتى إذا وفتنا مع عسكر أم سجاف الجاعة وسجافه أكثر بكالية كام ابن عباس كام ابن قوائم يقتل الناس أقل وطول لي يقتل ابن قواعب بعضهم فقال يا عم في القرآن بيت القرآن سوري إن هذا عبد الله بن عباس عبد الله بن عباس لي من يكون ومن لم يكن يعرفه فأنا عارفه من كتاب الله ما يعرفه به هذا مما نزل إليه وفي قومه eléyìí ni abdullahi bin abbas ẹni tó bá máa ní yé ma ẹgbẹ́ mi máa ó jọmọ pápá kọ́ ọmọ nípa iṣẹ́ ọlọ́ọ̀bẹ tí mo ń pa rẹ̀ bí máa nẹ́gbẹ́lá eléyìí sí yìí bí wàá bẹ̀ ọ́ fi tọ́ mi. قالوا عاليتنا خير أم هو ما ضربوا لك إلا جبلا قالوا عاليتنا خير gbogbo ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ أم هو عدو ما ضربوا لك إلا هو مدعي واجب كل إسلام فعلوا بل من قوم خاصمون أو أنت مغلما سنفاف عليه يعني فردوه فردوه إلى صاحبه ما وزعوه كتاب الله الجاءت رفعوه عندهم جنوا يعني سيدنا علمي ولا تدعوه كتاب المجد في قروا لكل دار ولا تقول سبحانه وتعالى eléyìí ni tí ẹnu kọwáìn ìgbẹ̀ndì sọ̀rọ̀ láàrin olùsọ̀rọ̀ wọn wọn fẹ́ ní olórí pàtó pé olórí wọn ni bọ́lá gábára náà yẹ́kọ̀ ìbí kan sọ̀rọ̀ commissioners ó di gbọ́rọ̀ ọ̀tọ̀ lọ́nà iṣẹ́ aláàjì ó ẹ̀ a máa kàrí kún pa àwọn alùbàrí kànílẹ̀ الله كريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته نعم وكما الرؤيا حملت القرآن إن هذا عبد الله عندنا يقرأ قوان ابن قواع يخطب الناس يسمعون وكأنه إنه خوارج أول ما يفي الإن واشك ابن عبد الله كان أمية اودي يقول لك أبو اودي أنا بقول أدين يوم أنا بقول سنة صلى الله على النبي الكريم وعلى آله وصحبه Ọ̀gbìnà. Mm kọ́kẹ́lẹ̀ ni gbogbo ẹni ìṣẹ̀lẹ̀ bí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ó ah, ti ṣẹ̀lẹ̀ káyìn ìgbà ìjọ kan tó bá mú náà ní ọ̀pọ̀lọ́ ọmọ fi kílẹ̀ ara títọ́ ní ní ẹ̀sẹ̀ ní ìhà kí ọmọ sọ̀wánù ọmọ sọ̀wánù ọlọ́ọ̀bá má ń kọ́lọ́ rẹ̀ o